sí ni wa o ọmọ àdásóbo kí sí ni wa o ọmọ àdásóbo ìlú aládé ìlú àríwájóye ìlú ọlọ́lá ìlú àròwòdóye kí sí ni wa o ọmọ àdásóbo. bí ajá ọ̀làhùn ajá akẹ́kọ̀ọ́ ìran àgbò láwọn wọn kàn gbọ̀ngbọ̀n bí ọmọ kékeré ọ̀làhùn yeye wọn ni wọ́n kọ́ porúkọ ìbà lọ́wọ́ olódùmarè ọba tó dẹ́ku ọba tó dẹ́ja ọba tó dẹ́yẹ kàábíyèsí ọba tó dá ènìyàn ìbà gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ ìbà gbogbo pèdèpèdè ìbà gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ oṣù ayé ìbà àjẹ́ ayé ìbà ìbẹ̀yìn ìyá mi oníyẹ̀ òjé ẹlẹ́yinjú àánú asàràsàrà ńkọ́fà àdó mẹ́ta ńlá dó ìyá àgbà ọ̀kan fọ́ ọ̀kan nù ọ̀kan àyókù tó kù lẹ̀ fi sọmọ ara yìí lóore ẹ ṣe mí lóore kí n níre gbogbo ẹ má jẹ́ ohun mi nítorí èkúkú ilá kì í hun ọ̀bẹ ẹbọ jíjẹ kì í hun gún mo kí yín ní ìpò àwùsí bẹ́ẹ̀ mo kí yín káàbọ̀ sí orí ètò yín ètò wa ètò ìṣẹ̀ǹbáyé níbi tí a ti ń ṣe iṣẹ́ ìwádìí nípa àṣà àti ìṣe lọ́lọ́kan òjọ̀kan iṣẹ́ ìwádìí wa tòní òun la pè ní ọdún àdáṣobo. ọdún àdáṣobo ọdún àdáṣobo jẹ́ ọdún kan tó láàmìlaka nílùú Kìṣí tó jẹ́ wípé gbogbo ọmọ ìlú àtolórí àtẹlẹ́mù ìní máa ń péjú síbẹ̀ pàápàá ní àkókò ìgbà tí wọ́n bá ń lọ sí ìgbé àdáṣobo àwọn ọlọ́mọ ọba yóò kójọ sí ààfin ọba tí wọn yóò sì máa kí ìyá wa àdá ní kíkan kíkan nítorí akọni ènìyàn ní í ṣe obìnrin bí ọkùnrin sì ní pẹ̀lú bẹ́ẹ̀ ló máa ń dáàbò bo gbogbo ọmọ ìlú lápapọ̀ ẹ jẹ́ kí a gbọ́ bí wọ́n ṣe ń kí ìyá wa àdá. lọ àdá dìde ọ̀yọ́ o ìbẹ̀rù ló ń gbà ọ̀sẹ̀ ṣègbèdè ìwọ̀fà ló ń gbà ọ̀pọ̀lọ́ àdá tẹ̀pá ò lè dùn ó ní ìyá ẹ̀dá ló mú kí sínú gbọ̀ngàn ìwé dùn ó sí o. ó ní ìyá o ó ní ìwò ọjọ́ rẹ̀ níjọ́ gbogbo sakitito ẹ̀rù olóògùn ni gbogbo ọ̀rọ̀ títò ẹ̀rù ìyá sì bà ní wọn o gbogbo àti sí títò ọmọ àdàdà wa o ó ní ìyá o ó ní o ọjọ́ ìyọ. bí òjò bá kọ̀ tí kò rọ̀ nínú ìlú wọn á ní kí àwọn obìnrin ìlú ọpọn omi lọ sí orí òkè kí wọ́n dà síbẹ̀ kí wọ́n tó sọ̀kalẹ̀ òjò á sì dé ẹ jẹ́ kí a gbọ́ nínú oríkì ìyá wa àdá ẹ jẹ́ kí a fetí ara wa gbọ́ nínú oríkì ìyá wa àdàṣubù. ìwé létí omi o ojú ọ̀rọ̀ àdá omi o ìwé létí omi o ojú ọ̀rọ̀ àdá omi o ojú ọ̀rọ̀ òkè lóhùn ó pè wá ìyá lóhùn ó pè wá rere lóhùn ó gbé wá o ìyá lóhùn ó gbé wá òun ẹ bá gbọ́mọ òkè làǹkìlà ẹ bá gbọ́mọ òkè làǹkìlà ẹ bá gbọ́mọ òkè làǹtìlàǹtì ẹ bá gbọ́mọ òkè làǹtìlàǹtì lọ́mọ tó ní làǹtìlàǹtì ọmọ ọmọ òkè làǹtìlàǹtì Thank ní irúgbọ́ ọ̀sẹ̀, ìwọ̀n fa ní irúgbọ́ ọ̀kọ̀tọ̀. Àdá ń tẹ̀ pa o, kẹ́yìn nínú mú sí o. Ó ní o. Ó ní o. Èmi ni lọ́mọ kò wúwo epo ló ló múlẹ̀ ó gbègbè àdá ló mú kí n sí dùn gbọ́ngàn òun àdéhùn yìí sì lò ó. ìyá o ó ní o gbogbo ìjọ. ọmọ aláyàn ẹ̀jú bọ̀kì ó bọ̀kì ọmọ aláyàn ẹ̀jú bọ̀kì kára ọ̀dẹ̀ ló bọ̀kì ọ̀bọ̀tì ọ̀bọ̀tì àmì egungun jàbí òkè òkè òkè òkè òkè òkè òkè òkè òkè òkè òkè òkè òkè òkè òkè òkè kú fọ́ sàbí láyé gbọ́dẹ̀ lẹ́gbẹ̀rẹ̀ yá fífi ọmọ afọ́kùn nìyí ọ̀tẹ̀. ọ̀rọ̀ jálùjápá láyé kú fọ́ sàbí láyé gbọ́dẹ̀ lẹ́gbẹ̀rẹ̀ yá fífi ọmọ afọ́kùn nìyí ọ̀tẹ̀. ìyá bàbá kú wọn láwọn mẹ̀kún san bàbá bàbá kú wọn láwọn ìgbà wẹ̀ kòkó gbẹ̀jì lọ́dànù lé láyàn kú fọ́ sàbí wọ́n hù bí àjá àjò. kábíyèsí o níyì làwà ó níyì là ọmọ olúwayé níyì là. tí ń bò láì lọ òdìkì máa ròyìn lé wa. a kú òdìkì tí ń bò láì lọ gbẹ̀rẹ̀ gbùrú nílé wa. gbẹ̀rẹ̀ gbùrú nílé wa. kú òdìkì àbọ̀ wá alájò gbòòrò òkòkò mọ̀ kí alájò. àwẹ̀ dáko wa àbọ̀ wá alájò gbòòrò òkòkò mọ̀ kí alájò. Iyọ̀ bá sì rí lágùlù ṣàkíyàrá, Ìgbòho wa bàjẹ́ ṣàkíyàrá. Yìnyín la wa ó ní yìnyín la, ọmọ olúwayé ní yìnyín la wa. Yìnyín la wa ó ní yìnyín la, ọmọ olúwayé ní yìnyín la wa. Bákú oníkìsí ń bò là ń lọ o, ìgbìmọ̀ lórí ilé wa, gbẹ̀rẹ̀gùrú nílé wa. Adéwálá ọmọ Alébí Oṣù. Kábíyèsí. di méjì ọmọ Làṣàkí. Ọkọ ayaba tá o bá sùn bọ́ ọba jí mọ́ gbàgbé máa júbà àwọn bàbá rẹ̀ ń bàbá bẹ́ẹ̀ ni làájú tí ayé fi yẹ ni. Ìbá alágùlù ń bá mójójó e. Ìbátọ́ wọlé tèjìtèjì. Lágòógòdò òun ní bàbá adéhùn ọ̀sọ̀rọ̀ òun sì ní bàbá òjò bí agbọ́n ó sọ̀rọ̀ àfìdíbọlé bí aláàmù ó sọ̀rọ̀ àpẹ̀mọ́gìrì bíláàgù ló sọ̀rọ̀ àlọ́ gẹ̀gbọ́n dẹ ó ní wọ́n máa tẹ̀rí wọ́wé gẹ́gẹ́ bí iṣu wọ́n máa tì dírà bí ọ̀gẹ̀dẹ̀ àwa ni kì í sí àlàgùlù òsomi ọkà domi ìwẹ̀ bí ó sí lágùlù bàbá wa kò sí gbòòhò sàkíára àtikọ́ ọ̀jẹ̀ sígó nàmọ àwọn òjò yìí ọba kì í sí ọgbọdọ jẹ ìwé apá torí ìpè apá ni bàbá wa ń fi ń ṣẹ́gun kábíyèsí. sèbàṣàlàmbà <laughs> tọdọ fún ọbẹ lérí ológun náà sàbí bàbá adéọlá ti ń ṣe bí ìpọba lóbi ọba bàbá lọba bá sì yẹrù mọ bàkàgbé olóògì ní ìgbẹ sábíọ ń ba ti sọdẹ bí yẹn bí n ti ń gbọ́ ohun mòsè tẹ̀lé àtàgbé ń bá yín gbọ́ ohun tẹ̀sẹ́ ajígbọ́ mi tọ̀sán tòru ọkọ̀ olú lọ ìbàlú onílù kan kẹjẹ ń kẹjẹ ìbàlú onílù kan kẹjẹ ń kẹjẹ léyìí tí wọ́n fa erin ẹrú ilé ọ̀gbọ́dọ̀ jó àwọn ìlú bàrúbà débẹ̀ àmì ló ń dẹ́ kábíọ̀sì ń bá ti sọ dẹ́ àwọn ìyá àbárúkú wọn láwọn ọmọ ẹkún sùn bàbá àbárúkú wọn láwọn èègbà gbogbo gbèjì lọ́dàánú ní lìkì wọ́n sì ń hu bí ajá ajá àjò sábẹ́ ọdẹ ọmọ ẹranko kú máa wọ bọ́ra àbárúkú ní ọdẹ sàbíà ó ah! lè ṣe jìngín ó lé òsùn jìngín bàrú àpẹlẹ kùrí títí tó pẹ́ títí ó bàbá wa ní fọmọdínrín tún wọn lákòókò nìyí là wà ó nìyí là ọmọ olúwayé nìyí là wà. bàbá ló kó wa délé yìí alájò mú bàbá òkòkò mọ kí alájò mú. àwọn ọjà ń kó wa bọ̀ wá alájògùn òkòkò mọ̀ kí alájògùn. mi ò sí ilágùn ló ṣàkíyàrá ìgbòho àbàjẹ́ ṣàkíyàrá. bí ọba sí i lágùlù ṣàkíyàrá. Ìgbòho àbàjẹ́ ṣàkíyàrá. bákan náà ni wọn a máa kí àwọn lọ́balọ́ba tó ti jẹ àti ìtọ́ ní orí àpèrè tí wọ́n máa kí wọ́n ní kíkan kíkan lẹ́yìn náà ni ọba àwọn ìjòyè pẹ̀lú àwọn ará ìlú yóò lọ sí odi ìlú tìlù tìfọn tí ààrẹ ìlú pẹ̀lú àwọn àyàn lápapọ̀ yóò sì máa fi ìlú dábírà ṣé àwọn àgbà bọ̀ wọ́n ní kò sẹ́ni mèdè àyàn bí ẹni mú kọ̀ǹgbẹ́ ẹ̀ dání tí wọ́n ó sì máa fi ìlú pa òwe ní oríṣiríṣi títí tí wọ́n fi dé odi ìlú níbi tí wọ́n ti dúró títí tí àwọn balógun àti balọ́dẹ pẹ̀lú àwọn ọmọ ọdẹ yóò fi lọ pa ẹran ẹlẹ́sẹ̀ mẹ́rin èyí tí wọ́n fi ṣe ètùtù wá. kété tí ọba bá ti dé odi ìlú ni balógun àti àwọn ẹmẹ̀wà rẹ̀ yóò wá láti wá kí ọba tí wọn yóò sì kọrí sínú igbó láti lọ pa ẹran wá sí inú ìlú balógun àti balọ́dẹ náà yóò rìn sáà tí wọn ó sì dúró sí abẹ́ igi kan pẹ̀lú àwọn obìnrin ilé níbi tí wọn ó ti máa dúró de àwọn ọmọ ọdẹ tó lọ sínú igbó láti lọ pa ẹran àwọn ará ìlú yóò máa fi ijó dá ọba lárayá títí tí àwọn balógun yóò fi padà dé láti inú igbó kété tí wọ́n bá ti pa ẹran dé wọn yóò kó lọ sí iwájú ọba tí ọba yóò sì súre fún wọn lẹ́yìn ìgbà náà ni gbogbo ìlú yóò jó padà lọ sí àárín ìlú ní ojúbọ àdásóbo. ta ni gan-an ni àdásóbo kí ni ohun tó bí ọdún àdásóbo àti wípé kí ni ìdí tí wọ́n fi ń fi ẹranko ẹlẹ́sẹ̀ mẹ́rin bọ àdásóbo níbo gan ni ojúbọ àdásóbo kò sí bí a ṣe fẹ́ sọ ìtàn àdáṣobo tí a kò ní mẹ́nuba ìtàn ìṣẹ̀dálẹ̀ ìlú Gìṣí àmọ́ fún ìpìlẹ̀ṣẹ̀ ohun gbogbo àdáṣobo jẹ́ ọmọ ọbabìnrin tó sì jẹ́ àkọ́bí aláàfin àjàká ní ọ̀yọ́ ilé tí a mọ̀ sí ọ̀yọ́ kàtúngà ní kété tí aláàfin àjàká wọ àjà ni wọ́n fi àdáṣobo jẹ adelé gẹ́gẹ́ bí àṣà àti ìṣe yorùbá wọn èé e fi obìnrin jẹ ọba. àdásọ́bọ wà ní ipò adelé yìí fún ìgbà pípẹ́ nítorí ó pẹ́ díẹ̀ kí wọ́n tó jẹ aláàfin tuntun lẹ́yìn ikú aláàfin àjàká ṣùgbọ́n ní kété tí wọ́n jẹ ọba tuntun ni àdásọ́bọ fi ìlú sílẹ̀ ó kó ẹrú ó kó ẹrù kódà ó gbé ọ̀kan lára adé ìṣẹ̀ǹbáyé bàbá rẹ̀ dání kí ẹ mọ̀ pé ọba kì í pé méjì láàfin àkókò yìí gan-an ni arákùnrin kan tí a pe orúkọ rẹ̀ ní kìlìsí yèrúmọ̀ ìtumọ̀ kìlìsí yèrúmọ̀ lédè yorùbá ni àbíòye nítorí pé èdè ìbàrùbá ni. kìlìsí yèrúmọ̀ jẹ́ ọmọ ọba ìlú nìkì ní ilẹ̀ benin lọ́hùn-ún iṣẹ́ ọdẹ ṣíṣe lọ́yàn láàyò nítorí pé àwọn ìbàrùbá fẹ́ràn láti máa jagun àti ṣe iṣẹ́ ọdẹ kìlìsí Yeruma máa ń ṣe ọdẹ lọ láti ìletò sí ìletò nígbà míì ó lè lò bíi òṣùpá bíi mélòó kan ṣùgbọ́n nínú àwọn agbègbè tó máa ń ṣe ọdẹ lọ ibì kan wà tó yàn láàyò tó jẹ́ pé ó kọ́ ahéré ṣúgúdú kan síbẹ̀ nínú ahéré yìí ló ti máa ń tọ́jú gbogbo ẹran tó bá pa sí bí ó bá ṣọdẹ lọ sàá á darí síbẹ̀ báyìí ló ń ṣe títí hmm. ọdẹ rọdẹ nígbó nǹkan rí nǹkan he báyìí ni àdásóbo àti kìlìsì yèrúmọ̀ ṣe pàdé ara wọn níbi tí kìlìsì yèrúmọ̀ kọ́ ahéré ṣugudu sí wọ́n sọ̀rọ̀ wọ́n pinnu láti tẹ̀dó síbẹ̀ àmọ́ ṣe é mọ̀ pé láyé àtijọ́ oríṣi ènìyàn bíi mélòó kan ló máa ń tẹ ìlú dúró àwọn ọdẹ a máa tẹ̀lú dúró bẹ́ẹ̀ àwọn babaláwo wọn a máa tẹ ìlú dúró báyìí ni ọ̀kan lára àwọn babaláwo tó tẹ̀lé ìyá wa àdá láti ọ̀yọ́ ilé ti gbé ifá janlẹ̀ kí ẹ mọ̀ pé ifá ni atọ́nà wọn ní ayé gbà wọn. wọ́n dáfá láti mọ bóyá ibẹ̀ ni kí wọ́n tẹ̀dó sí tàbí ń bẹ̀ kọ́. odò ifá tó jáde tí wọ́n fi tẹ ìlú kìṣì nígbà òun ni ó gbè lọ́tún òdì lọ́sì tí àwọn babaláwo ń pè ní ògbèdì ifájẹ́ ó yé wọn pé kí wọ́n rìn sà síwájú wọn ò rí òkè ẹ̀bá òkè yìí gan-an ni kí wọ́n tẹ̀dó sí wọn ò jiyàn wọ́n gbéra ìgbà tí wọ́n rìn sà wọ́n rí òkè kan ìgbà tí wọ́n dé orí òkè yìí ni wọ́n mú obì láti fi ṣèbéèrè bóyá ibi òkè tí ifá ń sọ gan-an ni a máa fún ohun ìyàlẹ́nu ní kété tí wọ́n da obì báyìí ni ẹranko ẹlẹ́sẹ̀ mẹ́rin ó hu jáde láti orí òkè bí wọ́n ṣe ń lé lọ àkókò yìí gan-an ni arákùnrin kan tóun náà ṣe ọdẹ wá sí àgbègbè ibi tí wọ́n á ń gbìyànjú àdìtẹ̀lù sí ìlọ bá wọn níbẹ̀ báyìí ló ṣe yọ àáké rẹ̀ níbi àpò ọdẹ tó gbé dání nínà tí ọ̀nà àáké yìí sí ẹranko yìí ẹranko bá ń fi ẹ̀yìn ẹ̀yìn ó fi rìn tọ̀ wọ́n wá báyìí ni wọ́n ṣe mú ẹranko tí wọ́n sì béèrè sí Ifá ní kí wọ́n pa sí orí òkè yìí kí lu wọn kó lè máa bá àtùbà kó lè bá àtúnṣe kéku ọmọ ké bí eku kí ẹyẹ ọmọ ké bí ẹyẹ bẹ́ẹ̀ kọ́ mi ènìyàn ọmọ fọhùn bí ọmọ ènìyàn hmm. àmọ́ wọ́n kí kìlìṣí èrú mọ̀ nílọ̀ nínú Ifá tí wọ́n fi tẹ ìlú dúró ìjà pè ní ògbèdí wọ́n kì í lọ pé kí ọmọ jàṣe ogun bàbá ẹ̀ bó tilẹ̀ òkú mọ kìlìsí èrúmọ àti ìyàwó àdá wọ́n bẹ̀rẹ̀ sí ní gbé nígbé àlàáfíà ṣe mọ̀ pé alágbára ni kìlìsí èrúmọ bẹ́ẹ̀ alágbára ni ìyàwó àdá ọlọ́run ọba fi ọmọ kan ó fi ta wọ́n lọ́rẹ orúkọ ọmọ yìí ni ọmọ ọba tóyè àmọ́ nígbà tí ó di ọjọ́ kan tí kìlìṣí èrú máa rò pé àgbà ti ń dé ṣe é sì mà pé àjò ò ní jìnjìnjìn kò ní lé ọmọ rẹ̀ lé bẹ́ẹ̀ àjò ò lè dàbí ilé ilé ńlá bọ̀ sími oko ó pinnu láti lọ sí ilẹ̀ bàbá rẹ̀ láti lọ béèrè fún àwọn ẹ̀tọ́ láti lọ béèrè fún àwọn ohun tó sí ṣùgbọ́n nígbà tí ó fi dé ìlú abínibí ẹ̀ ìhun ní ilẹ̀ nìkìn lọ́hùn. wọ́n ti mú àbúrò rẹ̀ wọ́n ti fi jẹ ọba nítorí pé nígbà tí wọ́n dúró títí tí wọn ò gbúrò kìlìsí èrú mọ́ kò sì sí bí wọ́n ṣe fẹ́ wakàn ni wọ́n mú àbúrò ni wọ́n fi jẹ ọba. ìbínú yìí ni kìlìsí èrú bá kúrò ní ilẹ̀ nìkìn lọ́hùn lẹ́yìn tó gbé díẹ̀ lára àwọn ogun babẹ hmm. ikú pagbe bí ẹni tí ọ̀dáró ikú palùkò bí ẹni òkosùn ikú palékeléke bí ẹni ọ̀lẹ́fun ojú ọ̀nà tí kìlìṣí yèrú máa ń gbà bọ̀ ibẹ̀ ni ọlọ́jọ́ ti dé bá títàn dé bá kọ́ni akọni dágbére fáyé ó dágbére fún dúníyà ó dìgbà ó ṣe lára àwọn ẹ̀ṣọ́ tí wọ́n jọ lọ ni wọ́n lọ mú ìró bá ìyá wa àdánilé pé akọni ti sísùn báyìí ni ìyá wa àdá ṣe pinnu pé akọni kú akọni kú ìlú pinnu láti mú ọmọ kan ṣoṣo tí Olódùmarè fi ta òun àti kìlìṣí èrúmọ lọ́rẹ ló ṣe dé adé ìṣẹ̀ǹbáyé ìyẹn tó gbé wá láti Ọ̀yọ́ ilé Ọ̀yọ́ kàtàǹgà tó délé ọmọ ẹ̀ lórí ìgbà tẹ́wé gbọ́ tẹ́wé rẹ̀ ìyá wa àdánà dágbére fáyé ò dágbére fún dúníyà olódìgbà ọ̀sẹ̀ ni ọmọ ọba tóyè ló mú ìyá wa àdá ó sin òkú ẹ̀ sí ẹ̀bá òkè láti máa fi ṣèrántí ìyá wa àdá ní ọ̀dọọdún bí wọ́n bá ti ń bọ òkè tí wọ́n tẹ̀dó sí bẹ́ẹ̀ ni wọ́n ń ṣe ìrántí ìyá àdá ó wá wòye dípò táwọn ó fi máa ṣe ọdún òkè lọ́tọ̀ táwọn ó sì máa ṣe ìrántí ìyá òun lọ́tọ̀ ń ló fi pa ìrántí ìyá tí a mọ̀ sí àdásóbo àti òkè tó jẹ́ òkè tí ń dáàbò bo gbogbo ìlú ọ̀pá pọ̀ sí ọjọ́ kan bí ẹ bá gbàgbé nígbà tí wọ́n fẹ́ bí falẹ́rè bóyá orí òkè yìí ni kí wọ́n tẹ̀dó sí àṣekòye wà pé ekulu tí a mọ̀ sí ẹranko ẹlẹ́sẹ̀ mẹ́rin ó kú jáde láti orí òkè yìí tí ifá sì ní kí wọ́n máa fi ṣe ìbọ ní orí òkè yìí ní gbogbo ọ̀dọ̀ọ̀dún tí wọ́n bá ti fẹ́ kìlò wọn kọ́ máa tùbà kọ́ máa túṣẹ èyí ló bí ìdí tí a fi ń fi ẹranko ẹlẹ́sẹ̀ mẹ́rin tí a fi fi ń bọ òkè àdáṣobo dòní olónìí ọmọọba tó yè ló ń fi orúkọ ìyá tiẹ̀ ló fi ń pe òkè. Okay tí wọ́n tẹ̀dó síbẹ̀ di òkè àdàsóbo látayédáyé òkè yìí ní àwọn nǹkan tí wọ́n máa fi ń bọ́ títí di òní olónìí lára ẹ̀ láti mẹ́nuba ohun tí a ń pè ní ẹranko ẹlẹ́sẹ̀ mẹ́rin igba omi wàrà òòjọ́ àtàwọn èròjà tí ààyè ò lè gbà wá láti dárúkọ ni wọ́n máa fi ń bọ òkè àdàsóbo. ẹ̀rí lójúbọ òkè àdáṣobo ihò mẹ́ta kan bẹ níbẹ̀ bẹ́ẹ̀ òjòlá ńláńlá kan wà lórí òkè yìí tó pé ọdún mẹ́ta mẹ́ta ni máa ń pààrọ̀ ihò tó bá jáde lọ́dún ní tó bá di ọdún mẹ́ta tó tẹ̀lé inú tó ti jáde kọ́ wọ̀ bí àjálù kan bá tàbí bí nǹkan kan tí ò dáa tí bá ń bọ̀ wá sínú ìlú òjòlá yìí yọ jáde lọ sáàfin ọba tí ó sì máa ké gẹ́gẹ́ bí ẹyẹ ẹtù bí àwọn àgbàlagbà àwọn obìnrin tí wọ́n bá ti gbọ́ kíké yìí àwọn àwòrò gbogbo wọn parapọ̀ wọn ó sì máa kí ìyá wa àdá ní kíkan kíkan kíkan bẹ́ẹ̀ wọn sì béèrè ohun ètùtù tí wọ́n ṣe tógun òfin ní kó wọn tí aburú òfin ní wọ inú ìlú wọn ní kété tí wọ́n bá ti ṣèyí tán gbogbo àjálù náà ó sì padà sínú igbó yóò padà síbi títí ń bọ̀ ìdí ló fà tó jẹ́ pé ní agbègbè ibi tá a pè ní ojúbọ àdáṣobo tí a pè orúkọ rẹ̀ ní ìyá ara wọn ò kì í sin ẹyẹ ẹtù níbẹ̀ tòní olónìí báyìí ni ìtàn àdáṣobo ló ti jẹ́ àdáṣobo jẹ́ abiamọ tí máa ń ràgàbà àwọn ọmọ rẹ̀ tí máa ń ràgàbà gbogbo ìlú kódà ìtàn fìdí ẹ̀ múlẹ̀ pé bí ọmọ ìlú bá wà níta yálà ó lọ rìn àjò ó wá darí dé ilẹ̀ wá ti sú ìyá wa àdá yóò di èèyàn yóò sì ń lọ sí ojú ọ̀nà lé ẹ̀ tí ó rí dájú pé aburú kankan ò tìrúfẹ́ ẹni bẹ́ẹ̀ ìdí ni tó fi di gbogbo ohun tí ìlú Kìṣí tí wọ́n ń sọdún rẹ̀ ní ọdọọdún. Yeah. tọ́ ó wù ní ká jẹran kó pẹ́ lẹ́nu ṣùgbọ́n òun fa ọ̀fun ní ògbà ọpẹ́ pàtàkì lọ́wọ́ olódùmarè ọba tó fún wa lóore ọ̀fẹ́ láti ṣe àṣeyọrí lórí iṣẹ́ ìwádìí wa tòní tí a pè ní ọdún àdàsóbo a kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò ìṣẹ̀ǹbáyé a kí ọlọ́kùnrin bẹ́ẹ̀ a kí olóbìnrin níbi tí ẹ ti mú owó tẹ́ fi ń wò wá ọba mi yóò máa fi ọ̀pọ̀ yóò fi rọ́pò àbùdí awo lókun àbùdí awo lọ́sà ẹnìkan kì í rí ipa ọgbẹ́ àná lára omi Olódùmarè yóò máa fi ọ̀pọ̀ yóò fi rọ́pò fún wa bí a bá rí ẹni tí ó ní ìwòye tàbí ó a ṣiṣẹ́ ìwádìí kan yálà lágbègbè tiyín ni àbí ó níbi tẹ́ ẹ fẹ́ ká lọ ṣiṣẹ́ ìwádìí ẹ gbìyànjú kí ẹ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa Odo ẹ̀jọ ọ̀kan ẹ̀rin èje Odo èjì ẹ̀sán ọ̀kan ọ̀kan ẹ̀jọ tí àwọn olóyìnbó ń pè ní zero eight one four seven zero two nine one one eight ẹ má gbàgbé kí ẹ bá wa like kí ẹ bá wa comment. comment kí sì bá wa ṣí ẹ rẹ̀ ire o.